اتقوا الله تعالى وآمنوا به ولا تذكروا به واعلموا أن الكفر ضد الإيمان الكفر الذي كان يستعيد منه رسول الله صلى الله عليه وسلم وهو سيد المسلمين والمؤمنين وهو سيد المرسلين والأنبياء كان إذا أصبح صلى الله عليه وسلم وإذا أمسى يقول ثلاثة اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت ترددها ثلاثا صلوات ربي وسلامه عليه يستعيد من القبر وهو الذي عصم الله قلبه من الزوج وعصم الله عقله من الأوى وعصم الله لسانه من الباطل والغلو ومع ذلك نستعيد من الكفر فأجدر بنا أن نستعيد بالله منه وإذا أصبعنا وإذا أمسنا الكفر عباد الله هو أن يجحد الإنسان ربه الألوهية أو الربوبية أو الأسماء والصفات والملائكة والنبوة قل من أنكر شيئا من ذلك فقد وقع في الكفر والعياذ بالله لذلك قال أهل العلم والكفر كفران كفر أكبر وكفر أفضل الكفر الأكبر هو الذي يخرج من الملة وهو الكفر الأكبر إما من استقرار نصوص القرآن انه على خمسة اقسام اذا تطوى له الوكم اكيا له اويا جنجتا له ونبا انقل محمد صلى الله عليه وسلم ان يوسع الله جدا بيرا تنبالو ọ̀rọ̀ nípa al-kufrul akbar ìjẹ́ ẹni tí ò ní ìgbàgbọ́ sí olúwa àìní ìgbàgbọ́ èyí tó tóbi jù lóyún tó jẹ́ sí pé ó lè fi sábà dé tí o fi wọnú ọlọ́run bí ẹ bá ti wọnú ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ló ṣubú níbẹ̀ ni kò sí àforíjì fún ẹni bẹ́ẹ̀. jọ̀mọ́ musulmi ẹgbẹ́ ní ọba ká ní ìmánì àwọn nǹkan tó ní wá tó ká ní ìmánì sí ẹjí ká ní ìmánì pẹ̀lú ẹ̀ ká ní ìmánì pẹ̀lú ọlọ́run ká ní ìmánì pẹ̀lú àwọn màláíkà àti tórópọ̀ máa ká ní imẹ́ẹ̀lì pẹ̀lú àwọn tíra tọ́lọ́ fi rán sáwọn ànábì ọlọ́run ká sì ní imẹ́ẹ̀lì pẹ̀lú ọjọ́ àlùkìyàmà ìbáàjẹ́ dáadáa rẹ̀ ká ní pẹ̀lú ìbáàjẹ́ dáadáa rẹ̀ àbí jẹ́ rẹ̀ eléyìí ní àwọn ìgbàgbọ́ bàbá wa rí ẹnìkan tí ò bá nígbàgbọ́ pẹ̀lú àwọn sọ yìí ẹnìyẹn ti kó sínú kó ti mi. kọ́dà kó máa kírun bẹ́ẹ̀ lọ. a sọ fún wa níbi ẹ̀jọ́ àwùjọ wa yìí yóò jíkẹ́ lómi ọmọ ẹlòmí lè kó sínú kúfò àbí kó kó sínú ashik nígbà tí yẹn bá ti kó sínú àwọn nǹkan wọ̀nyí láti gbọ́ náà gbogbo fẹ́ dáadáa tí yẹn ti sẹ́yìn ó bàjẹ́ nù gbogbo fẹ́ dáadáa tí yẹn ti sẹ́yìn ó bàjẹ́ nù ìhun lèyàn kí ni àwọn èèyàn gbà ní gbogbo ọba jẹ́nu gbogbo àwọn iṣẹ́ dáadáa bí ìbá wọn ṣe láti gbà náà bí yóò bá tí bí yóò túbá bí yóò bá túbá gbogbo àwọn ṣe dáadáa èèyàn kàn ń ṣe ni ọlọ́run ló gbà lọ́wọ́ yẹn ẹ kó fi kó fi kó sínú kófòrò ẹ tí wọn ń kírun àtìbánúfẹ́nu ọlọ́run ní bí a ṣe àtìdánù ẹni tí ò ní kékeré ṣàtìdánù ó ní kékeré lọ gbàgbọ́ yìí nǹkan sáà ń pè ní àlùkùfù dáadáa tí wọ́n gbàgbọ́ yìí rẹ̀ á lè bí kúfúrú tó ní agbára tó ìyá dòkòríkẹ̀ lọ ọlọ́run ìmọ̀ gba ọlọ́run bá gbọ́ bó ṣe burú tó òyìnbólá Muhammad sallallahu alayhi wa sallam a máa wá sọ ọ́ gbọ́dọ̀ ọlọ́run kó o mọ kó sínú kúfúrú. ànábì a máa wí ní gbogbo àárọ̀ yóò wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tó bá tó dín ọ̀lẹ́ ànábì àtọ́wò wí lẹ́ẹ̀mẹ́ta fi ọlọ́run takùsánú mi o mo wá sọ ọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run mọ̀jọ̀ kókèlè kókòrò ànábì máa ń ṣe bẹ́ẹ̀ bó ti lágbára tó àwa nísìnyí àwọn òṣè ẹ̀wọ́ rí ànábì sallallahu alaihi wasallam a máa sọ pé allahumma inni a'udhu bik min al-kufr wal faqr wa a'udhu bik min adhab al-qabr la ilaha illa máa wí báwọn yóò wí láàárọ̀ kó tó di pé òun yọ láàárọ̀ lóru mẹ́ta rẹ̀ tó bá tún di ọ̀lẹ́lẹ́yìn aláṣáárì anábì òun mẹ́ta rẹ̀ èyí túmọ̀ pé àṣẹ àwa tá a jẹ́ ọmọlẹ́yà ní Muhammad láwa táwọn òmìnira àǹfààní tánàbì ń lò anábì sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́nà bá ti dàbò bó ó ti dàbò kú ó ti dàbò làákàyè rẹ̀ kó má kó sínú àgbákò olúwa ti dàbò bó ahán kò ní sọ́jú lọ́kọ̀tọ̀ ló fi wá kó sínú sọ ọkàn nẹ́gbẹ̀ẹ́ Muhammad alayhi wa kúrò níbi ìfẹ́ ẹnu lóòótọ́ kùnú gbogbo nǹkan tá yìí ìsọ níbi ìbàjẹ́ ọ̀rọ̀ tí da sọ ní àwọn ọmọ tó ń ti bẹ́ẹ̀ anábì àmà ṣe gbogbo ìgbà oṣù mẹ́ta láàárọ̀ oṣù mẹ́ta àárọ̀ rẹ̀ gbọ́mọ̀ ẹ̀díkà àná máa ṣe. Allahumma inni a'udhu bika min al-kufr wal faqr wa a'udhu bika min adhab al-qabr la ilaha illa anta kò jù lọ oṣù mẹ́ta láàárọ̀ oṣù mẹ́ta àárọ̀ rẹ̀ tó yẹ ń ṣe dáadáa ọlọ́run dúró ní bẹ́ẹ̀ yóò kò jìnà sí ìmọ̀kóso kófò. kófò sáà ń sọ yìí ó wá ní àwọn ọ̀nà tí èèyàn lè gbà kó sínú rẹ̀ ọ̀nà oríṣiríṣi ló wà tí ṣìkà ti là kalẹ̀ fọ́ọ̀mù èèyàn tó lè fi kó síbẹ̀. àwọn afá gbìyànjú wọ́n wọnú alukuhani kẹrí wọ́n wọnú súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà ah, àwọn ọ̀nà yìí làwọn ẹni kó sínú kúkú wọ́n wá la ọ̀nà náà wọ́n á wò wọ́n á ti ọ̀nà márùn ni. báwọn afá ò bá wo síra dáadáa tí wọ́n wo alukuhani tí wọ́n wo súnà àwọn onímọ̀ àwọn àwọn kàmọ́ ka kùránì tiwa àwọn onímọ̀ tó ní ọ̀nà yìí bí ẹ bá máa ń ṣe èyí mọ̀ lè ya gòkè látà eléyìí ẹnu mi lónìí n tó mọ̀ kó yẹn lè fi yára sórí òun ni kí àwọn bọ́ fi bọ̀ ẹnìkan ló mọ̀ gbèbí lọ́dọ̀ tiẹ̀ òkú mi ti ń kírun tó ti ń jẹ́ mùsùlùmí tó ti ń jókòó mùsùlùmí tó ti ń ṣe gbá ń sáré àwọn àtẹ́tí mi ń bẹ tí yóò jẹ́ wal ìtìbà èyàn lè ya gòkèrí nítorí pé pọ̀tọ́ náà èyàn lè ya gòkèrí nítorí pé ó ti aláyà kòkò ìlọsítọ́ náà ó sì gbéraga sọ́nà èyàn ya gòkèrí èyàn wá lè béèrè pé ní àá ah, bóò lè yẹ fi alẹ́ ya gòkèrí sọ́nà kára pé àbóò ah, lè yẹ fi wáyà aláyà kòkò ìlọsítọ́ náà àbí yóò pọ̀tọ́ kí ni ó ti pé mo jẹ́ ara àdúgbò yẹn pọ̀tọ́ ó lè sàn ní káàdì rí o ẹ mẹ́ga sí gbọ́ o ẹni tó mutí ọlọ́run ní ògbọ́rọ̀ mutí àmọ́ ẹ̀ wá mú ẹ dákun múmu tó mú ọtí o kò kọ́tọ́ náà ó kọ́tọ́ náà náà nù lára nígbà wo ìdíje bò ní ẹ má gbé báwọn rẹ̀ àwọn apáṣá làyé ẹ̀ gbọ́dọ̀ sì yé wa wọ́n ní òun náà ní ìkọ́tọ́ náà irú ìtọ́jú ọtí ṣẹ̀kọ́n ìkọ́tọ́ náà irú ìtọ́jú ọtí àṣẹkọ́n ìgbà tí ọlọ́run ọba olúwaríwá ní kúnnà ní màláìk ìṣúdù ní adam pàṣẹjàbù ìlà ìbílẹ̀ olúwa ní ìwà nẹ́bí ọ̀rọ̀ sí nígbà tá a pa gbogbo àwọn màláìkà tá a pa wọn láti àgbàtọ̀dọ̀ lọ́nu àṣẹ tá a pa wọn ni pé gbogbo ẹ̀yin màláìkà ádámà ti nímọ̀ jù lọ ẹ̀yìn náà ti rí tó bá rí bẹ́ẹ̀ ó sì jù lóore adam ẹ forí balẹ̀ fún ádámù ẹ̀tọ́ kọ̀kọ̀rọ̀ fún ẹ̀tọ́ nígbà fún fàtàjà dùn. Bólúwa ti sọ́njọ́ náà gbogbo àwọn màláìka wọ́n tẹ́ kọ̀kọ̀ fádà máa ń jọ́ náà ni. Wọ́n ti kọ̀ tó gbogbo wọn tẹ́ kọ̀kọ̀ fádà ìlà ìdílís. Ìdílís nìkan ló wá rí rẹ̀ òun nìkan ló kọ́kọ́ lọ́jọ́ náà. Sọ ìpẹ́ Olúwa pa ìdílís láfẹ̀ẹ́ kókó sí nǹkan kò sí ó wá kọ̀ kìí ṣe bó ṣe tálàṣẹ tó pọ̀ ló sọ di gbèsè rí nítorí ọlọ́run pa ọ̀nà láṣẹ pé ọ̀hún gbọ́dọ̀ ṣe ṣe báyìí ọ̀sì ṣe tí ṣe tó tí òun lè sọ̀rọ̀ náà di gbèsè rí bá náà àmọ́ kí ló wá sọ ṣètọ́nù di gbèsè rí olúwa ní àbáwà tẹ́tìbàlọ̀ àìgbáyìnlè ó jọ rẹ̀ lójú pé èmi níjọ́ tí kíkọ́tọ̀ náà ń tiẹ̀ náà tó bá mú ìgbọ̀ rẹ̀ lójú wá èmi.

ọlọ́mọ tèmi àti ọlọ́mọ náà o láti ayé ànábì ádámà àti obìnrin ló ti bẹ̀rẹ̀ kálukú ní ẹ̀yìn èèyàn lọ́kọ́ yá bẹ̀ wọ̀ náà mo fẹ́ wà ní jẹ́ náà. gbogbo ẹni tó bá yẹ pé ń ṣe ọlọ́run ọba tí máa ń ronú kí wàdà tí wọ́n ń ṣe wà tí bá ti ń gbọ́ yìí ọwọ́ àgbẹ̀lá nǹkan tó wà tí sani ká máa ti máa ìlú náà máa ń ṣe ní ìjìnlẹ̀ ọrùn ló sì wà dànù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ti mú lánàá dáná. amẹ́ni tí ń ṣe àìdá tí wọ́n ń sọ fún wọn ṣe báyìí tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe wọ́n ń sọ fún ti ń ṣe náà fún rẹ̀ ló mọ́nà ìbùdí. ẹ má gbàgbé olúwa náà pa ànẹ́bù ó pọ̀ fún ànẹ́bù Adam alayhi bálùjẹ́ náà yìí ṣe tó ẹnu ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ ẹnu ọmú ń bẹ́ẹ̀ àmọ́ igi yìí kan ṣoṣo ìwọ àti ìyàwó rẹ ẹ má débẹ̀ sìtáni padà dá mú wọn wọn padà wá tó igi wọn jẹ owó èso tó wọn ní wọn jẹ kan jẹ ẹ pé iṣẹ Ọlọ́run ní kí ádámọ náà máa ṣe ó sì àdó sí wọn náà kọkọ lọ kò sọ wọn bí kékeré ẹsẹ kán kò ó sọ kí nìyí kò ó sọ àforíjì ọlọmọba kí ló wá fa ti ìdílé àwọn àṣà ní ìgbéraga fún mi èmi nígbà tí ìgbéraga ìgbéra lójú tó bá ti kó kíkọ tọlọ́ ń pèèyàn pé tó jẹ́ ọkọ tọlọ́ yìí ìgbéraga ọrí ara pé ní irú àwakọ irú àwakọ èyí sọlá sọlọ nígbà tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ ìyẹn kó sókó fún nìyẹn eléyìí òun ló sọ ògòló ló sọ di káfíìrì níjọ náà ó sì kékeré. عبدو الله بالك ولا عبدو الله سيقضى الله لا إله إلا الله وصلى الله على النبي محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا قفلان أنكم كيالان orí ayé ẹjẹ kan náà kan bá lẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam jàmáà mùsùlùmí ọ̀rọ̀ tá à ń sọ lọ ọ̀rọ̀ tó ní kan sí pẹ̀lú ìyá gbèdéke lọ́wọ́ ọba ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ní agbára tó o bá kó sínú rẹ̀ ó ti rí bú tó o kò mọ ká fún òun náà ní kó fò. ẹ wà gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sí irú àpòjú ìta mú wáyé níbi ìsìnkú yéṣu. lẹ́ẹ̀kan tó ń tún sọ kò sínú ìlànà àwọn àfa àsúná yìí tá à ń sọ yìí ìpìlẹ̀ ẹ̀sìn tó sọnù ní o ìpìlẹ̀ ẹ̀sìn tó sọnù láwùjọ wa ni èèyàn méjì lè máa ṣe eré ti ẹ̀sẹ̀ kan náà eléyìí ó lè má tóun jọ̀mọ́ mọ́sálásí kílí yìí náà má tóun jọ̀mọ́ mọ́sálásí ìdájọ́ àwọn méjì ni yàtọ̀ eléyìí ó lè má lo hijab eléyìí náà lè má lo hijab ìdájọ́ àwọn méjì ni yàtọ̀ àníṣe kòkòtò eléyìí lè máa wọlé títí kòkòtò eléyìí lè máa wọlé kí ìdájọ́ àwọn méjì yàtọ̀ kí ìdájọ́ ta sọ. So ó ṣe é ṣe irú àwọn méjèèjì yìí pé ẹsẹ̀ kan náà ni wọ́n gbọ́ sẹ́ẹ̀ kí kan jáde kúrò lóṣù láti ọ̀dọ́ fi hàn. ó sì kí wọn. ìké yìí sì lè má jáde kúrò lóṣù láàmù sílẹ̀fà ìyàtọ̀ ni. ẹni tó gbà pé lóòótọ́ á wọn ni àfihàn gbà lẹ̀ ṣòkòtò mùsùlùmí ò lè kọjá tó gbà lóòótọ́ àmọ́ ìmọ̀lẹ̀ rẹ̀ pé kò dáyà kì í ṣe pé irú wa. agaghị tí òkìrì masalasi mọ́sálásí ẹlòmí òkìrì jẹun mọ́sálásí ọ̀pẹ́ náà èmi máa anyị wa tayọ wa o tayọ ká máa kírò mọ́sálásí èmi ní mo wá gbáṣọ dúdú mo máa iru rẹ̀ ìwà kiri àwa ah? eh, ah, ah. eh, kan sì awa fún àwa tí wọ́n ṣe ni àwa mọ́ ìyẹn báyìí kẹ́ni ká máa fi ọgbọ̀n lẹ̀ kìí ṣàwa nígbà tí ẹ̀ bá ti bá dé bẹ́ẹ̀ kú fúrò lẹ̀. ìjọra ẹni lójú ló sún ìjọra ẹni lójú ló ó jọra ẹni lójú lọ́dọ̀ náà tó ní èmi èmi kò tó fa tìbúùtù nìyẹn. nítorí lóyìí ẹ ti ká gbìyànjú ká sọ̀rọ̀ dáadáa á sọ pé kọ́wá tó kékeré mú ìjáàbù lásán o kódà èmi ti dẹ̀bí gbọ́dọ̀ náà bá ìmọ̀lẹ̀ wo ló gbé bẹ́ẹ̀ èyí ò ní ọmọ jí ọ̀ lọ́dọ̀ ọlọ́run ó lè fi yá ìjí ọ́ àmọ́ ìyàtọ̀ tó kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé eléyìí lè ṣe gbèrò nù náà látara bẹ́ẹ̀ eléyìí olùkọ́ náà táwọn bá ti fi dúró náà olùpadà yóò gbàdúrà kó mbẹ ìyàtọ̀ wà mẹ́rin nù nítorí eléyìí ìmọ̀ jọrọ ẹni lójú níbi òfin ọlọ́run àtẹ́tẹ́ káwọ́ tó ní kọ́ ọ ṣe àbí nǹkan tó pọ̀ tó ọ̀pọ̀ ọ̀gbọ̀rọ̀ ṣe ọwọ́ àwòtẹ́ ní àkèéfẹ́ yìí lọ́nà bá ń bá wí irú owó tán irú àwọn kan báyìí ó lè sọ̀rọ̀ ní káàkiri iwájú ọlọ́ọ̀ba abẹ́ ọlọ́ọ̀ba lékè ọlá mọ́tà fi ẹ tó wá nílẹ̀ lórí Islam aláìláìlọ́lọ́ ẹ̀dá kòtò rọ̀ náà àdúrà tá a sọ lẹ́ẹ̀kan ni ẹ jẹ́ ká gbìyànjú àwọn tá a bá máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀já dúró máa àwọn tá ìsìn máa ń ṣe ẹ̀já mu nínú àwọn àdúrà tá a lẹ́yìn rẹ̀ kọ́mẹ́ntì fáwọn mùsùlùmí ẹlòmíì gbogbo àdúrà tó ṣe láyé wàláì kìí sàánà ìjọba ìsàn ẹ̀kọ́ ìjọba ìlú gbẹ́nu gbogbo àdúrà tó lè mú ìsìn láyé kọ́ra ìjọba ìsàn ẹ̀kọ́ ọmọlẹ́yìn ànábì lèèyàn lóòótọ́ òun ní kẹ́kẹ́ gbogbo ń mọ̀ ṣe lẹ́sìn láyé fọ́ àdúrà òun ti láàárọ̀ eléyìí máa ń pe ya àtúnlógún olókè tiẹ̀ sáwọn ọlẹ́yìn òní lójú kì sáyà káyé ẹ́ àwọn àdúrà kan bẹ́ẹ̀ sáni ànábì ẹwọ sádẹ́ẹ̀lì ìsìnkú muslim ó wà ń ta tí wọ́n ń ta ìwé lọ́ra oríṣiríṣi àdúrà lánàá ti gbẹ̀ fún wa nínú àwọn àdúrà máa ń ṣe ìkósínú ìgbẹ́rù gan rí ìyá gèsè nítorí ọlọ́run bá èyí jìnà sí allahumma inni a'udhu bika min al-kufr wal faqr wa a'udhu bika min adhab al-qabr la ilaha illa náà ni ẹ̀rọ̀kùn kọ́lọ̀kùn mẹ́ẹ̀ta ò lè tó fojú kan àmẹ́sùn náà ni عبدالله بارك ولا أدوية ونزع الله وصلى الله على نبينا محمد وعلى آله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته الله أشهد الله أشهد أشهد أن لا إله إلا الله